ìkúnlẹ̀ abiyamọ ọmọ kékeré ilẹ̀ ni wọ́n ti lò wọ́n ti lò ọmọ mi ò tí ì jẹ́ ilẹ̀ ẹ̀dá owó ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ mi ló ti jẹ́ pé wọ́n mọ̀ wọ́n. Ah, eléyìí kì í ṣọmọ mi ah, eléyìí kì í ṣọmọ mi. ṣíṣe ìdáhùn yín ṣíṣe ìdáhùn yẹn kó jẹ́ wọn kó máa yín ni. owó ló sọ yìí pọ́nmọ mi ní wà bíbá ẹnu ṣe sáré bọ́ kì í ṣọmọ mi kò kì í ṣọmọ mi. àní mo sàbá ti lọ ọmọ ilé. wọ́n ti lò ó. ó tún dé gbogbo ẹ̀ ló máa rí wọ́n ti lò wọ́n ti lò wọ́n ti lò. ẹ ṣe wọn wá ní ọkọ mi ò kọ́ ní ìfẹ́ ni. wọ́n dẹ̀ ló ní ọ̀gá tó wà ń wọ́n lò ní òjá rí mọ́ jẹ́ kọ́ lọ pàdé ẹ̀wọ̀n ọdún méje ni ó ṣojú mi lásán èmi ò rí. kọ́ ló ń ṣàmàṣọ wa ọmọ ọlọ́mọ ọlọ́lùbà má wàá sọ̀rọ̀ ẹ̀ discuss commodity nsìn ká máa pè é kó má jàyàn nù. Ah, ah. kí lè tó fi ń sọ̀rọ̀ báyìí. àwọn bàtà pọ̀ lọ́wọ́ ẹ̀ nǹkan wọ́n tẹ́ pé tó bá yẹn ń yọ ọ́n bíbá ilẹ̀ máa máa kí bọ̀bọ̀ mi. kí ló mean by that now? Ah, ṣé àwọn ọmọ ẹ̀kọ́ mi ń dá wọn lóhùn náà. mi ṣáà parọ́ ọmọ ìwọ náà mọ̀ pé mo parọ́ ọmọ. wọ́n ló mọ jàre. so samarira weekend ṣá. ṣebí weekend náà ni. Um, no problem àbí time gbà o. anytime mo mọ̀ pé anytime tó bá ti pè mí báyìí mo wà fún ẹ. <laughs> gbọ́ bó ti wẹ̀ tipẹ́. mọ́tò máa lọ sí i. tó mọ̀ rí mi. mo ṣe máa mọ wèrè rí wọ́n ní mọ́tò máa lọ jọ. mi lè lo omi ìṣògbọ́n tó kọ́kọ́ tó tọ́ sí orí mi lè lọ. bíbí máa lo kò sí kọ́tọ́ máa ṣe. yóò lè má di wá bá. yé yé yé aṣọ mi aṣọ mi aṣọ mi aṣọ mi. yeah sure o ṣe nìyẹn. máa ń like combination yìí. o ṣe thank you. they are always looking very beautiful. thank you. mo like Joyce the way really nice Both adults. ẹ ṣe mo. i love you. <laughs> o ṣe. màá tẹ bá need anything ma ẹ pẹ̀rẹ̀. all right for now mo wà okay ṣùgbọ́n thank you. you are welcome. <laughs> ọsàn. báwo. táà mo wà ókè báwo ni ti ṣe. mo wà ókè. Ah. ǹjẹ́ ṣé ẹni tó ń sọ pé ó wá kí wa sọ̀rọ̀ surprise lè nìyẹn <laughs> mo mọ̀ dáadáa náà. Eh, èmi náà kàn ti jẹ. Oh. <laughs> ṣé ṣe rí actually mo ń lọ bì kan ni bọ̀ nítorí pé ọ̀rẹ́ mi sọ fún mi pé mo máa wà níbí mo ṣe ní kí wá wò àwọn náà don send the message to me i'm very sure yeah. Oh. mo kàn ní kí wàá wò kí máa lọ. ṣé ẹ lè fún mi ẹ lè fún mi ní bí like some minutes kí n kàn change ká lọ ṣe fàájì. oh really yes ma'am ká ṣe fàájì yeah, that's all right. <laughs> <laughs> baby girl <laughs> ah, ah. mo like combo ẹ yọrọ. Thank It's a Gucci something. Thank you. <laughs> Ah, ọ̀rẹ́ mi, bí bébí mi ṣe máa ń gbé mi jayé tí wọ́n ti wá dúdú àwọn ènìyàn. You're chopping money. <laughs> Ṣé o ṣe máa lọ bí tó ń lọ bọ́ báyìí? Ah, ìyẹn depends o. Ẹ mm-hmm. eh, nà ó depend lórí bí fàájì bá ṣe lọ. Tí fàájì bá dùn gidi gan. Ọ̀rẹ́ máa jẹ àtẹ́súnẹ̀tì sí yín lọ́rùn ní. bẹ́ẹ̀ ni mo <laughs> like àtẹ́nù bí. kí ló wá para mi. ìjọ àwọn tó wá expect ẹ̀ níbi tó ń lọ kọ. Ah, ṣùgbọ́n ọ̀yọ́ lọ wà. jàǹdà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń kí myself o. ó ga kò ń fẹ́ kò ń fẹ́ kò ń fẹ́ sí ọ̀rọ̀ ìyá rẹ̀. tí o bó ní ká lọ yẹn náà. Eh wọ́n ní nǹkan tó ṣe ṣe ṣáìdì rí jàre kẹjọ mo lè gbọ́ bẹ́ẹ̀ dùn mí ó kú mo lọ́ọ̀ chinese ọ̀rẹ́ mi sí jọ torí ọlọ́run má mi rọ ìwọ̀n ok. ẹ jọ ẹ kí ni mo ṣe mo wà òkè mo wà òkè báwo wà ní. ìgbà tí mi ò rí ẹnu bedroom náà mo ní pé kí n wá oh. wọ ẹ kí ló dé tí wàá sùn síbí bàbá yìí. mo wo tv gbàgbé ní jàre kan tó mú mi mm-hmm. sùn lọ so. mo ṣàmù pààrọ̀ lánàá mo travel. má wọrí màá ṣètò ẹ láàárọ̀ lánàá bèbí. ṣé mi ò ní bẹ̀rẹ̀ sùn. Oh. ṣé ti bí lọ sọ ṣé o lè ṣe fẹ́ mi fún mi. ah why not máa ṣe fún ẹ náà. fẹ́ kí n máa gbé lọ dé. báwo ni màá ṣe fún ẹ ṣùgbọ́n. ó yá let's go sir let's go sir gbogbo àlákàlẹ̀ rẹ̀ máa lọ gbọ́ gbogbo ẹ̀ náà. Não te dá assim. mi. Sorry, sir. Um, uh, files ẹni treat òní mo ní kí wá rí. Fi ọ́fíìsì mi lẹ́jọ́, pílẹ̀ tó kọlẹ̀ ìdókòtò wọlé. Ẹ má bìtì sá, mi ò mọ̀ pé. Fi ọ́fíìsì kò jáde. You see, ṣé orí láìfẹ́ báyìí? So gbogbo òṣì tó ń ṣe nínú ọ́fíìsì ìlélẹ̀ ẹ̀hẹ́ dúná kí ló dé ọkùnrin kí ló dé ẹ̀mí tẹ̀lọ́wọ́ náà ah, jọ ṣé mi ò dá tó lọ́mọ obìnrin ni àbí tẹ́lẹ̀ máa rí mi báyìí tó máa sọ pé òun ò róbìnrin pẹ̀lú bí mo ṣe dàbí ẹja àbùkù tán yìí ló tún wá ló ń gbé ọmọ kan tó dàbí pàńlá ẹ ó ṣe ní tẹ́lọ́rùn báyìí kí ni mo tún fẹ́ ṣe fún ẹ tí mo fẹ́ tẹ́ lọ́rùn gan sọ fún mi ah in fact. wà á yẹ máa yẹ ní sùn máa explain fún ẹ wá náà wá wá wá máa explain sẹ. Ah, irú Thank ah. you. Não. Eu não vi. Eu esqueci o negócio. Eu não entendi. Estoy muy não ya. Trate más, ya te, familia. Ya, algo ya te. ìwọ gbọ́ pé ọkọ̀ wọnà ọ́fíìsì ọ̀gá kọ́gà máa mú mọ́lẹ̀ ó ní láti jẹ́ pé ọ̀gá ti dé kọ́ńpìn tiẹ̀ náà nìyẹn. wáṣọdé ti ti àrí àbúrò bóyá torí mi ò kí ń sọ̀rọ̀ àwọn òbí ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ tèmi gbọ́ ni ẹ̀rọ tèmi gbọ́ ó kàn ń tiri lásán ni tí wọ́n fẹ́ wọ ọ́fíìsì ọ̀gá báyìí kákọ̀ wọlé àfi ń tán tán tán tán kí ló ń jẹ́ àti pọ̀ pọ̀ kí ló ń dúró ìwé mi ìbílẹ̀ ìtò náà ni àbúkọ́lẹ̀ mi pé òun ó dà pé nǹkan tó wá ṣe ní ọ́fíìsì kò ká ẹ lára tó bá yẹ wàá parí nǹkan tó ní kò ṣe wàá gbé lọ fún wọn ó ṣe wá ń kẹ́ ẹ lára òótọ́ ọ̀rọ̀ máa ń korò bàrà ti sọ́nà kò dẹ̀ sí nǹkan tó fẹ́ fi ń ṣe. iṣẹ́ mi ju tiẹ̀ lọ. òótọ́ ọ̀rọ̀ kọ ẹ ló sàn. ó èmi sàn. Oh, okay, sir. Kí ló sọ? Yes, àǹtí. Wọ́n ní ẹran bọ̀ lókè rẹ̀. Àwọn ń ta òṣè ní ọ́fíìsì ojú ló wà Chelsea kí ló mú wọn náà tó fi kọ́kọ́ pọ̀ ṣe sí. ṣé kò tó bẹ́ẹ̀ ni mi ò lè ọ̀gá ní kí sa white máa bọ̀ ó dẹ̀ ní kí n ẹ tó bá wọ white kọ́ mọ́ ṣé kò sí white lára aṣọ mi. ọyọ ti ti ń yè. kò tiẹ̀ tó ṣe yẹn òun ti blue tó kọjá Chelsea ó kò lọ kò tiẹ̀ mọ̀ wọn kí ìgbà tó dé náà ń ṣe lọ́wọ́ ọlọ́run ọ́fíìsì wa yóò ti gbàwèrè gan-an wọ́n ibi ẹ̀rọ olè àfi bí igi gẹdú bọ̀ǹtì fún ìjòlò wọ́n ló mọ jẹ́rẹ́ wọ́n ló mọ̀ òtítọ́ ló máa sọ tí màá fi òtítọ́ ti ẹ̀ báyìí ti dọ̀ká olóògbé ẹ kú iṣẹ́. táwọn táwọn táwọn á ah, ìgbọ́ orúkọ yẹn. Tokunbo tún send your own name sí ẹ. ó send your in fact me expect him to send you but ó send you. kí la fẹ́ ọjọ́ wo ló tún send your own sí. ìjẹta yìí ni ìjẹta oníjẹta yìí ni o in fact ìṣọwọ́ tí ọlọ́run fi fi ọmọ ìkẹ́mi you don't wanna know ẹ bóun ṣe ń fowó ránṣẹ́ sí mi ní ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ náà yẹn náà ṣọwọ́ kó dúró sí mi àdúrà tí mo kò máa gbà ní pé àwa ta ṣe ẹ̀gúsí ní kàjẹ́bí oúnjẹ ọmọ òde nìkan lẹ́nu wa. <laughs> ṣe rẹ mi òkè ah, mọ́ wò pé bí akàjọ máa lọ sí church nsìn so jẹ́ kí èmi kọ́ lọ freshen up then and while i'm doing that màá tún bẹ́ẹ̀ ṣe àwọn foodstuff díẹ̀ díẹ̀ kan oúnjẹ ọmọ wa náà ni. mo lè dín kan lẹ́nu wa. àmì mo bọ̀ fílà tún rẹ̀. ṣé òye kan ló dúró wa ìjọ ò làwọn ọmọ ẹ ṣì sẹ́yìn owó kan sí i ọlọ́run ṣàánú ọlọ́run ìgbọ́mọ tiwa náà wà lásán lójoojúmọ́ òun ṣá òun ṣá òun ṣá. o galo. pé ibi ti ń pẹ́ báyìí. ẹ̀rẹ̀ sì jìnnà ṣé kí n bẹ wá nǹkan tí wàá máa mú mi. oh that's nice ṣe àgbọ̀ abàmì. Mm-hmm. Ah. ẹ nà olóyún kankan láti yọjú sí mi nà ẹ ah, má lọ gbọ́ bá adúlé mọ́ bó ṣe má wà comfortable pé o ò ní rí mi o ò gbọ́ látọ̀dọ̀ mi tí ó ní fóònù mi tó wá rí all the time ni lọ́sí kan tó tutù kí n rán ọmọ mi kájọ fara nu ara nà ó. mo mọ̀ mo mọ̀ nobody is disputing that. Eh, you take care of me òun send owó sí mi òun ṣètọ́jú tó yẹ kí ọmọ máa ṣe fún ìyá ó ń ṣe mí ló ṣe yẹn but kó yọjú sí mi náà ṣe kókó ẹ ó ṣe kókó. mo ti gbọ́ ẹ nǹkan sí wàhálà màmá expect ẹ ṣó lọ sí church that's important torí báyìí kan sọ pé do not forsake the gathering of the saints. sùgbọ́nà ọ̀rọ̀ ẹ̀ tó ṣe jẹ́jẹ́ o take care. Oh. <sighs> my love. First one, Kọ̀ọ̀kan. Okay. Ṣé o mọ̀ wípé nǹkan mẹ́ta nìfẹ́ o kì í ṣe? Kí ni nǹkan mẹ́ta? Wá, ìfẹ́ ò kì í tì. Hmm? Ìfẹ́ ò kì í ṣá. Hmm? Ìfẹ́ ò dẹ̀ kì í kú. Bébì ta ló kọ ẹ ní Yorùbá? Mọ̀ <laughs> mi sọ fún bọ̀ sórí nǹkan tí mò ń try láti sọ mm. tí mo dẹ̀ ń try láti tayọ ni pé mo really appreciate ìfẹ́ tó wà láàrin àgìdì kan ni mm-hmm. and um, mo fẹ́ sọ fún ẹ I want to tell you this again that I love you. <sighs> ṣé o mìíràn ṣá. You know I mean it. Oh, okay, then I will promise you that uh, I won't fail you. I love you with all my life. Are you sure? Yes, of course, now. She of my doubts me. That's a promise from you. Ah, yes, of course. Um, <laughs> wo kí ni jẹ́ kí n tètè wá máa lọ kílẹ̀ lọ lọ lọ síbò àjọ máa ah, It's getting late. No, I will, I will. But after drinking, I'm not going to drink. Hmm? Mm. Mm. <laughs>

ẹsẹ̀ tó bá pàdùn tó bá pàdùn màá nù ẹsẹ̀ bóyá nù. àwọn àwọn bí ọlọ́run ti gbé kọ́ ti kí ti wá kó kọ́ wọ́n ti báyìí kó ti gbé káwọn náà nìkan. ọ̀gá wá wá ẹ̀mí wáìnì bá a ṣì ní ìdí bólú lọ́rùn nínú wáìnì. Ah! òun kò ní owó. ìwọ ó ṣẹ̀mí o No, no, no, no. má tiẹ̀ kọ́kọ́ kì mí náà ó ṣẹ̀mí gan. bí o tó fi ní kí má kì ẹ. má kì mí àríjà ni o kó má kì mí rárá àìrò ọ̀rẹ́ wo nìwọ wo kì í béèrè yàn ni àti ìgbà wọ ẹwà ò wá mi wá rí tó o ti sọ pé díẹ̀ lọ wọ̀ ọ̀rẹ́ mi ò kí n wo ibi tó ń gbé o kí n wà láàfíà kí n wo bóyá ṣe o yóò dín tiẹ̀ ni oh. màmá wọ ẹwà òde tàbí kí ló ṣe tí o kì n wá mi. <laughs> ṣé kí n wá sílẹ̀ kí n wá kó dùn. yes na kò sí ìdùnnú nílé mi bí gbogbo lásìkò ti pa gbogbo kò sí kò sí ìdùnnú ò sí nílé mi. tox apàṣẹkọ rẹ ti wọlé fóònù. kọ́ọ̀lù wo ló ń wọlé fóònù kí ló ń wọlé. ìgbà tí ìdùnnú àyẹ̀gàn mo ra sọ́lẹ̀ àti ọ̀tá pàpà lè fi sílẹ̀ lẹ́gbọ̀n ọdún yẹn ẹ̀yìn ẹnìkan ló kọ̀ ṣe wà ẹ̀kọ́ kó dẹ̀ máa tó lọ máa gbẹ. ṣé o ń tó ń sọ ṣé o ra oògùn ìdun dókítà sọ pé ó fẹ́ rówó jẹun o ti gbà wípé mi mo ṣe transfer sí lánàá tó fi jẹun. tó kún bọ̀. make i give am word. ah so that lè jíjà oṣù fún láì bàbá. jẹ́ kó sọ̀rọ̀ jẹ́ kó sọ̀rọ̀ ìbá ní kó má sọ̀rọ̀ o lè ní kó má sọ̀rọ̀ náà orí ẹ̀ ò pé ni náà. sẹ́mi. ìwọ kẹ orí tiẹ̀ pé orí báyọ̀ ni ò pé torí kí wọ́n má sọ̀rọ̀ sẹ́mi o jẹun ní kó má sọ̀rọ̀ kí ló tó má ní kó má sọ̀rọ̀ ah, jẹ́ kó sọ̀rọ̀ jàre tí o bá sọ àmọ́ máa gbàgbé náà létí ni o wàrà òsílẹ̀ ẹ̀ tó lílẹ̀ láàrí ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ọmọ aṣọ́ọ̀rẹ́ ọwọ́ ẹ̀ máa tún orin kọ́ fílẹ̀ jẹ́ kó sọ mo ń lọ lé nfẹ́ lọ máa pa àwọn ọ̀dọ́ tó kù báwo ni àwọn ènìyàn láti sọ̀rọ̀ ó ṣe gan o. dùn àbí wọ́n lè bá tó ń sọ kí ni ìtumọ̀ yẹn no kí ló ṣẹlẹ̀ kí ló dé lórí pé àwálẹ̀ ni àwálẹ̀ ẹni èwo ni ṣọfẹ́ kòdù wálé ṣọfẹ́ kòdù wálé mi ni òun fún lówó fi ń jẹun yẹn túmọ̀ sí máa fi sọ̀rọ̀ sí o oh, ó túmọ̀ sí wípé tí n bá béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ilé nítorí ṣe fún mi tó bá dẹ̀ lọ́ máa fi kú mi àbí. brother ah see ma tell you God, God don bless you ṣé o fẹ́ fi bí ọdún wí ara ẹ̀ since bàtà tí ń ṣọ̀rẹ́ papọ̀ ń sọ pé bí ọdún ẹ̀ na liability to us ṣé mi sọ fún ẹ. Ah, tó kàn bọ̀. Tòkunbọ̀ tọrọ ẹ méjì bá wà tó bá wà òkè tọrọ ẹ kan tó kò bá wà òkè òun náà máa wà òkè o kò wà òkè lẹ́nu lè wà òkè lọ́la o tójú bá pa ìwọlé mi lẹ́nu kò túmọ̀ sí pé tójú lè pa mi wọlé lọ́la o mind your speech <sighs> ẹ o bọ́n tọ́lọ́run tó fún ẹ lówó tí o ti fún wọn o tó bá lówó lẹ́nu tó wọn bá ní lọ́la o ní one million lẹ́nu o ní one thousand kí ló fún ẹ láṣọ láti pé òun lè ní one billion lọ́la kí wọ́n wá ní wá ní five hundred kí ló ṣẹlẹ̀ tó bá bìnrin kan lọ́rẹ̀ tó bá fún kí ni kí ni kí ni chelsea paper. ọ̀gá fọ́kọ̀ owó kó fọ́kọ̀ lọ́jà. nínú ilé tèmi. Thank you. sọ̀rọ̀ nípa rẹ̀ nǹkan tó rí ní ilé ìpèbí lórí ọmọ àlè ó ti sọ tipẹ́ o àfi lè ṣàṣemọ̀ mo lọ ọ̀gá o. kí ni kí ló mú yín gan tẹ́ ń pariwo ọ̀gá ọ̀gá ọ̀gá. fóònù ẹ ṣe kó gbà sí pé bẹ̀rẹ̀ sí pé tuntun mú mi mo gbé ìlọ rẹ̀ báwọn ará padà ọ̀gá kíá sí. ó sì ti dé àkókò tí ó pariwo ohun tí wọlé ojú jíṣẹ́ fún wọn ṣọ́ọ̀bà ti jáde. ọ̀gá ò jáde ẹ má ṣe ìyọnu ọ̀gá mú mi sí mú mi sọ fún yín pé gbọ́ ẹ̀rí gan àwọn òbí ẹ̀ nígbà tẹ́yìn náà lọ lọ lọ bí ẹ lọ. ó pẹ́ jù ń lọ ṣẹ̀ tí mo kún ti lálàyé tí mo ti gbé ọ̀gá ti lò bẹ́ẹ̀. yóò wọ náà bí ọ̀gá ti mo lò bẹ́ẹ̀ lọ́dà mo mọ̀ bá wọn tó gbọ́ òfò ẹ̀mí ara wọn lò wọn àwọn olùdíje òun ni àbúké ń jókòó ní kúránì àwọn ọmọ báwọn èèwọ̀ mọ̀ yá lọ́dọ̀ wọn ni tó gbọ́ mọ̀ pé ìdìsírí ló àwọn tó dé pé wọ́n ti ń bá lára sí wọ́n bá jẹ òsè ọ̀rọ̀ kúrí làgbọ́n wọn tó máa ń wọ̀ ní àwọn ọ̀gá òun láti ń sin wáyé. ọ̀gá kò kú kó dà kí ìyẹn fọ́ Mpɛgya ɔyibɔ ti ne yi yi ti pɛ mi ba de mo gaade iyo mo ɔgaya ɔyibɔ ale de ko ɔda to na ma mo a ma ke na mo yi. Akɔba si wo ye yɛ a ma ke ti ma ba o sùn arọ. Ɔga ti ma jẹ ɔga ɔga o si oúnjẹ tó gbé wá fún mi dájú oúnjẹ mi dá oúnjẹ rí ju kẹrí àtàwọn ti ń gbà wò oúnjẹ wọn àwọn ọmọ tó bá tó ń kiri bá wọn náà. mo tó máa ṣe next time wàá bọ́ sí kitchen wàá gbé àpò wàá gbé lọ sí kitchen àti àgbẹ̀ wọn máa ṣe fún ọ. Ah, ah. làbákẹ́ ah, lọ́mọ tó mú wa lójú mi làbákẹ́ wàhálà ẹjọ́ rẹ̀ kọ́ sí wàhálà ilẹ̀ ó lóun ò báyìí pé kí n bá òun wá nǹkan tóun lè jẹ sílẹ̀. mo wá ní pé kí n bí pé sẹ́yìn náà ti ṣetán láti jẹun kí lè prepare gbogbo papọ̀. kí ni wọ́n fẹ́ jẹ? Ah, èmi ò tí ì jẹun òwúrọ̀ ẹ̀yìn. gbadá bẹ̀rẹ̀ àmì táwọn ò bọ̀. mo ti bẹ̀rẹ̀ láti ibi four days ago tí wọ́n mú dẹ̀ máa gbà fún seven days. Ah. ẹ mọ̀ wípé gbogbo àwọn ọkùnrin yìí àwọn ọmọ bọ́ ṣe ń gbà wọn hmm. àwọn obìnrin náà la lè máa fa rẹ̀ láti máa fi sọ́pọ́ọ̀tì wọn káwọn hmm. fàdúrà káwọn fi ràn wọn lọ́wọ́. Hmm. kọ́ lè máa lọ láyọ̀ kó máa bọ̀ láyọ̀ gbogbo nǹkan tó máa ń dáwọ́lé kó máa yọrí sí rere wọ́n ní mo ṣe wò pé mi ò ní nǹkan kan tí mò ń ṣe for now jẹ́ kí n sáré mú àwọn ọjọ́ méje kí n fi ran ọkọ mi lọ́wọ́. kárí ìyàwó mi ah, obìnrin bíi tiẹ̀ má ṣùwọ̀n o and this time and age kò tó lè máa ronú báyìí ẹ ọwọ́ pọ̀ mọ́ tọ́bí lè rí lé tọ́tọ́ tó tún gbẹ̀kan tó tún tún àìtọ́ and the fact that you are even a Christian you you won my heart totally. Thank you. Tòkunbọ̀ lámàlà lọ́wọ́ máa jẹ ṣé kí n bẹ́yìn náà ramàlà. àmàlà ẹ̀ ló dà. Aisha, tó bá ní nǹkan wọ̀nyí tó wọ̀nyí mo lè sáré prepare yẹn. Mi fẹ́ stress ni, mi bá ní kò bí mi rò sẹ́ mọ́. Ẹ má wà ẹ̀ mọ́, ẹ jẹ́ mi rò sẹ́ mọ́ náà. All right, ma. barrister creator that fún mi Me, mi ò deserve it. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. Oh, deserve it. kẹ. bẹ́ẹ̀ni sá. ṣé ìwọ ò mọ̀ pé ọ̀gá tó ń sanwó oṣù fún ọmọọṣẹ́ ṣé o fi pé kò ní fẹ́ fọ́ lẹ́nu ni o dẹ̀ mọ̀ routine tó wà nínú ọ́fíìsì mi yìí. ẹ jọ̀ọ́ sá ẹ wo fi Ọlọ́run bẹ̀ yín kí má ṣe báyìí fún mi gbogbo nǹkan tí mo ṣe yìí náà nítorí ìyá mi ni ẹ jọ̀ọ́ jíjẹ ìṣàánú mi ọ̀gá ẹ má fún mi sack later. jọ jọ fi ọ́fíìsì mi lẹ̀. auntie, ǹjẹ́ ẹ̀wọ́ mi ràn ní ẹ jẹ́ bá mi bá wọn let me talk to him please. Joe, jọ ètò loud ojú Okay, Joe, ẹ jọ ẹ ṣàánú. olùkọ́ ló lọ ọ́fíìsì mi kilo ló ṣe. ìwọ náà kí ló dé kí package. You use what you have to get what you need. Water then so ìwọ bó ṣe ní everything. One form. Jọ use what you have to get what you need. She no ma, lè bá ara ọmọ. Gbogbo ẹ̀bẹ̀ issue sí nǹkan tẹ̀ sọ yìí. kú yé kẹ. bẹ́ẹ̀ ni mo ní kí bá mi bẹ̀ wọ́n ni ewu lè tún sọ yìí. ẹ jẹ́ bá mi bẹ̀ wọ́n kó má sáà mi bí iṣẹ́ ẹ jọ kókó lọ bẹ̀ yín. wọ́n ní o ṣe yín ò lè na. ó lè ó lè mi ò lè ṣe ni. mo kàn múlé ayé lè ní nǹkan tán ní o ṣe ò lè. ẹ jọ. Oh, baby. Oh. Hey! Thank you. came to see the boss. For what? I have an appointment with him. Màá ní kí n kó document mi wá. So, who mọ̀ pé tó bá débi, secretary or receptionist kó tó lọ sókè. Ẹ gbọ́n nǹkan tí mo Hello, please go and sit down. Thank you. inú wọn dùn kó ṣe bá lẹ́nu ìgbà tí mo dìde nísinsìnyí ìwọ náà ó ti lọ. Ah, ṣé wọn bá tí mo kúrò mi báyìí. ṣèbí fẹ́ lọ gbé fáyà fọ́gà ni mo dókè next time báyìí fáyà fáyà fáyà fáyà fáyà o tún gbọ́ wáwù wáwù wáwù wáwù wáwù ah, ah. orí burúkú ń ṣẹlẹ̀ lọ́fíìsì yìí o orí burúkú ń ṣẹlẹ̀ ọ̀gá ló ń ṣe kinní fún wọn náà. ká ní pé mo ríṣẹ́ ni màá ti kúrò lọ́kùn nọ́ọ̀sẹ̀ tó ṣe fún un. Wow! What happened? What happened It's bad. báwo? Ǹjẹ́ tèmi bá mọ̀ pé òṣì àti ìranù lẹ́ ń bá ká nílé iṣẹ́ yìí, màá wá bọ́dà ara mi láti wá apply. Oh God, I just wasted my time and effort. Good radiance to bad rubbish. Ẹ má bá ká. Báwo ti ń ṣe sínú èpo ni? Ìkú òsókù ń dán wà wà wà fáyà fáyà fáyà. Kí níbo ni tí ẹ ti ń dán fáyà àti wà wà wà tó ń jọ? Ṣé ọ́fíìsì ọ̀dà nìkan and move ó lè jẹ́ gẹ́ òkèjì yẹn ló ń bá wọn ṣe wàá wàá wàá tí mi ń gbọ́ sọ etí mi ṣáà ń gbọ́ pọ̀pọ̀. jọ báwo ló ṣe possible kí ọ̀gá kó àwọn méjì wọlé kó máa ṣe èèyàn kan lọ́wọ́ kó wá mú ẹnìkejì kíyẹn dúró kó máa wòran. Ah, ah. ṣọ́dẹ̀ ni wọ́n ni tó bá wà pẹ̀lú ọkùnrin tọkùnrin bá ń kí ìfẹ́ lọ́wọ́ aria ti máa ṣe kí ni o lè má dún wáò àbí pẹ̀lú táwọn táwọn tó wọ́n máa ń sàn the next thing ọ̀gá dẹ̀ mú owó kejì ọ̀hún lọ síbi tibí ṣé yẹn náà rẹ̀ ò ní mùbù ní láì ṣe pòkúta ni. ọ̀rẹ́ mi ti ń jealous mo ti gbàgbé pé wọ́n ṣe máa ń ṣe fún ọ náà nìyẹn. ọ̀dẹ̀ òkú ló ní ẹ ẹ̀yìn sì wọ́n ti ìjọ tó bá bú mi báyìí màá bẹ́ẹ̀ gbé sister blog nàìjíríà ni táwọn táwọn láìṣe ẹran lọ́nà ìgbéyìí tó yẹn ti wá. wo mo fẹ́ kó mọ̀ pé ìwọ ní kọ́kọ́ lè lẹ́nu ní ọ́fíìsì bóyá ló mọ̀ pé same rights la ní níbí. pẹ̀lú wàá ti sọ tó gbé wa bó lórí àmì òun. wo ìwọ ló mọ̀ gbogbo everything tí wàá ṣe báyìí tí wàá gbégbá mi ò mọ̀ pé bí gbáwo mi mọ̀ pé mo tẹ̀ manage ẹ̀ máa ní kó gbé sí tẹ̀ kó lẹ́gbẹ̀ẹ́ mi because ah ó yẹn ó ti gbàgbé pé àjọ wà nù géèmì yẹn bí mo ṣòro lè jọ ń fún àwa méjèèjì la lè pàṣẹ. abẹ́ẹ̀ abẹ́ẹ̀ alábí àrùn ló mi kàn. ọmọ ọ̀rọ̀ nǹkan tó ń ṣe yín lẹ fi ń bèbè ọlọ́wọ́ bá yín ṣe. báyìí gbogbo tó lọ rà fún mi lánàá mo ṣe lò báyìí ṣe lára mi balẹ̀ ṣe gan-an. a dúpẹ́ lọ́wọ́ náà pé ó tiẹ̀ ṣiṣẹ́ lára yín ṣe ọkọ mi tí ò lè gbàgbé operation tí mo máa ṣe ní oṣù bàbá yìí. mi ò gbàgbé màá tí náà mo bá káàkiri ẹ ṣe mọ̀ pé èyí owó tó wà nílẹ̀ tẹ́lẹ̀ kò lè tó mo ń retí sálárì ní ẹ̀yìn oṣù tó bá ti san sálárì fún mi, màá add ẹ̀ mọ́ èyí tó wà ńlẹ̀, a máa fi lọ ṣe operation tiyín. Ẹ ṣé gan, ọlọ́run á tọ́jú ìwọ náà. Àmín. Ẹ ṣé. Ojú ò ní tì ẹ́. Àmín. Ẹ ṣé gan. Àmọ́ màámi, ẹ tọ́ mi wò, ṣé tí ǹ bá tọ́jú yín ńsìnyí, ta ló tún fẹ́ tọ́jú yín? Á tiẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ èèyàn tó gbà ẹ́ síṣẹ́ èyí tí ò bá sí ẹ̀ ti gbé ní ìgbà fẹ́ gbójúlé àwọn àtúnyẹ àtọ̀nà náà ṣe àwọn ní ṣàìsàn ṣe gan ọkọ mi mo dúpẹ́ o. ṣé kí n bá yín po tí ì sìn ẹ lè mú sùn ẹ pẹ̀lẹ́. ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣì gan ẹ pẹ̀lẹ́ jẹ́ kí n ràn yín lọ́wọ́. àbí irú kí leléyìí ṣé kí n padà ní gbogbo ẹ̀jẹ̀ tí wàá sú mi àbí kí n padà tí bá padà ń sin bá mo ṣe fẹ́ ṣe ti màmá lọ ṣàánú mi o ah. uma quadra. They ate the lots and the fullness thereof, the world and they that dwell therein, for you hath founded it upon the seas and established it upon the floods. Who shall ascend into the hill of the Lord, or who shall stand in his holy place? He that hath clean hands and a pure heart, Father, I thank you. I give you all the glory because you are God. I give you all glory because there is none like you. I exalt your name because you are Father. Father, accept my thanks in all that I am, in all that I will be. I thank you for waking me up this morning. I thank you for my family. I thank you for my child. I thank you for my business. Father, I thank you from the existence of my being. Father, I ask, oh God, for a cleansing wherever I might have missed it in my thoughts, in my words, in my actions. knowingly or, by, or knowingly by omission and by commission. Father, I ask for mercy. I ask for a cleansing in the house. I ask that you wash me cleansed of all unrighteousness. Glory to mọ́ mi. Mo fa Tòkunbọ̀ lé lọ́wọ́ olùbá mi dàbò yín. Kí ààbò yín tó níkan tó gbòòrò kó dájú lórí ẹ̀. Á Olúwa kó gbà. Kó ráàánú gbà. Kíre wọlé wá. Kó gbalẹ̀ ta kan kórè èsì ayọ̀ kórókè kò délé kàdúrà wà gbà o ó ti dùn ká faramọ́ àjíǹde ayọ̀ olúwa gbọ́ olúwa gbà kí n láyọ̀ kiri yìí lọ jésù. Ẹ wo gbogbo nǹkan tẹ̀lé wọn jọmọ ìyá torí ohun tẹ rí àbí torí gbogbo ẹ. officer any problem sir any problem there no sir stop that car that is coming up there. ọ̀gá ẹ bá ọmọ tí ẹyin sọ̀rọ̀ kọjá kébì máa lọ ní ohun ṣe ọmọ yahoo dàrú ká. stop that car for me ọ̀gá go pack this your head o. àwọn àmì báyìí láti stop and start from. ọ̀run ti ọ̀rẹ́ wa ọ̀rẹ́ aráàlú ni wọ́n ra ọkọ̀ náà lábẹ́ ọ̀rẹ́ lọ́wọ́ ṣe kùn sí ẹgbẹ́ sí. ọgbọ́n bá ti ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀. lórí pé kò sẹ́ni tì nínú mọ́tò ṣẹ́yìn mo wà mo wà plane todos aqueles que Think about sir. Yeah. Uh, aṣọ fi ṣẹ́ nìyẹn sir. sir. Hey, eh, no, no, no, no. Stay where you are. Stay, my friend. Wait. Hello, officer. Check this phone. My friend, my friend, my friend. Search everywhere. Ask you to search, my friend. Officer, Check the front everywhere. Search everywhere. I don't trust those boys. You oh, trust in one. Rah, rah, Check everywhere. Search everywhere for me. My friend, shut up. Shut up. Shut up. Uh, you are a musician. You are a kinikon. Look at your hair. Search everywhere, my friend. I don't trust them. Search, my friend. All those places. Search everywhere. I know they trust them. Oh. I know they trust all these people. What's that? Sir, okay, sir. Okay, okay, okay, sir. Mi ò mú kíkì. Bọ́lá bọ́lá bọ́lá ẹjọ́ ẹjọ́ bọ́lá ẹjọ́ mo ti kúlẹ̀ ẹjọ́ tó ọmọ. Kí lẹ sọ báyìí? Mi ò mọ̀ púpọ̀ tó kílẹ̀. Okay, yeah, yeah, this was agreed for you. Yẹ́rẹ́ sà, mo lọ bí mo lọ bí mo lọ bí sàlọ́ sí. My friend, my friend, if you will shoot your leg, I will shoot your leg. Bring him here. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mi ò mọ̀ kọ́kọ́ ẹjọ́ ṣe. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́. madam uh, nígbà táwọn boys mi mú ọmọ ilé station i still took my time to do a thorough job. mo ní láti ti họ́dà wọn pé kí wọ́n lọ search inú mọ́tò ẹ̀ but to my amazement wọ́n rí mask àti ìbọn nínú mọ́tò yẹn kí lọmọ yín fìbọn ṣe because ọ̀rọ̀ yìí kò yé mi i don't know what to say kí lẹ́ sọ. good for oh. i find that very hard to believe. Yes, ma. because the person in question is my son. Ọmọ mi ni. even with the tọ́ mo dẹ̀ mọ àtọ́mọ mi léyìí. oh wú màá lé díẹ̀ ọmọ mi yìnbọn. Kí ló fi ṣe? Kí ló fi bọ́n ṣe? Kí ló fi máàsì ṣe? Kí n tiẹ̀? oh no, it's it's really so impossible sir. It it's ó lè fún mi láti gbàgbọ́ sir. Nǹkan tẹ́ sọ fún mi nísìnyí pé àwa ọlọ́pàá a ò mọṣẹ́ wa níṣẹ́ a kò máa jí adé pọ̀ sáàrin ìlú àwa máa mú àwọn èèyàn lórí títì àwa máa kẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ máa parọ́ mọ́ wọn bí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe. kì í sọ bẹ́ẹ̀ èlò ètò máa sọ bẹ́ẹ̀ mọ́ṣẹ́ yín abẹ́ ìparọ́ mi lẹ́ ń parọ́ o bí ìdẹ́lẹ́ mọ́ṣẹ́ yín ń ṣe o èmi náà kọ́ ọ sọ ni pé ah, ibi mi mo bí mo yìí ó jẹ́ mọ́rú ọmọ tí mo bí kó lè lo bọ́ọ̀ kó lè fi bọ́ kí ló fẹ́ fìbọn ṣe ọmọ tí mo tọ́ nílànà kìrìsìtẹ́nì ni ẹ mo tọ́ nílànà kìrìsìtẹ́nì ó mọ lọ sílé ìwé ó kàwé ó kà lákàyègè kò lè ṣerú pọ̀tẹ́ ló ń ṣe yìí. it's not in his character he won't do such. ah iṣẹ́ fẹ́ gbọ́ sà ó níṣẹ́ o ó ní iṣẹ́ oníléeṣẹ́ ńlá tó gba àwọn èèyàn sábẹ́ tó ń sanwó fún wọn ẹ̀sùn kí ló wá lóun fẹ́ fowó owó ìwé ìwé lórí ìṣàkóso lòbọ̀n fúnlẹ̀ ṣe kí ló yẹ fi ṣe kò lè lóun ìlànà yìí tí mò ṣe fún yín nìyẹn nílẹ̀ ìparọ́ nǹkan tẹ́ ń sọ fún mi nísìnyí ni pé iṣẹ́ yẹn tẹni ọmọ yín ní lọ́wọ́ yẹn òun ló fi kó gbogbo àwọn nǹkan tó kó jọ yẹn ló fi kó wọn jọ right ah, ah. ẹ má worry um, we are taking him to court. má ṣe bàrẹ̀ má ṣe bàrẹ̀ ẹ má dọ̀rọ̀ mi rú ẹ má yẹ mi tuntun sí ẹ tó ní kó tí mo sọ tó ní kó tẹ́yìn mi gbà ẹ eh, you're just turning things around that is not what I am saying. You don't have to turn the table around. All I said is, ọmọ mi ò lè ṣerú nǹkan tẹ́ sọ pé ṣe That's what I said. Miss, sọ pé ìparọ́ ẹjọ́ kí ló fẹ́ kí ló fẹ́ lọ bá fẹ́ gbogbo lórúkọ owó ẹ̀jọ̀ máa fi ṣiṣẹ́ máa fi dálé iṣẹ́ sílẹ̀ fún nígbà tó ti pé kó kàwé ó kàwé ó ṣiṣẹ́ kó o jọ ni ó fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ní tí mò ń sọ nìyẹn sá ẹjọ́ ok ṣé mo lè rí. Madam torí pé a ṣì ń ṣiṣẹ́ wa lọ́wọ́ we are still doing investigation and for now we don't want anything to jeopardize our work ẹ ò tí ì lè rí báyìí. Doctor, it's just a harmless visit. I just want to say mi ì rí láti jọ yìí. ẹ sì máa fojú bọmọ yín madam ẹ̀yin máa rí ọmọ yín and by the way ẹ lọ prepare ẹ pàdé wa ní court so níbí báyìí the station here for now ẹ ò lè rí. ẹ kú ilé o ọ̀rọ̀ ẹmí ọsọ gbọ́dọ̀ tí ó ń dùn mí tó jẹ tẹtẹ yìí ah, ọ̀rẹ́ mi oṣù ṣé kìí ṣe pé wọ́n ti free ọkọ àfẹ́sọ́nà ẹ̀ tó kú mọ́ torí nǹkan tó lè happen tó lè máa jọ́sìn nìyẹn àbí nǹkan tá ti ń gbàdúrà fún nìyẹn náà. àmọ́ ti free ẹ̀ ni ọlọ́run ò ní jẹ́ kó free ẹ̀ ọlọ́run bá gbọ́ ẹlẹ́dàá ìyá mi ò ní jẹ́ kó free ẹ̀ láyé láyé ah, ṣé o mọ̀ yípa àdúrà tí mi ń gbà ní pé kò jẹrà síbẹ̀ ni ah! bẹ́ẹ̀ ni mo ń sọ fún ẹ sórí gbogbo eléyìí tí mò ń sọ wẹ pé kinní kan tí mò ń ṣe gbogbo mi ni ọlọ́run mo kàn ń pretend ni o bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi nǹkan ẹyọ kan tó kàn dùn mí léèní ni pé wọn ò jẹ́ kí n rí i because mo ṣe lọ yẹn mo fẹ́ lọ kó sí lọ́pọlọ ni kó tiẹ̀ lè fi gbogbo ibi tí properties ẹ̀ ibi tí gbogbo ẹ̀ wà kó fi hàn mí pátápátá ọ̀rẹ́ mi tí mo bá ti lè rí yẹn báyìí mo máa lọ fata. Tàmílọ́lá irọ́ ni jọ ṣé ìwọ mọ̀ pé títí èèyàn kò máa bàjẹ́ pẹ̀lú olóòlù dànù títí èèyàn máa bàjẹ́ mọ́bi tó wà yẹn jọba òun ló ṣe fẹ́ mẹ́kẹ́. jọjọ nítorí ọlọ́run rẹ bóyá ó dà yín pé mo ń mísìn kankan ṣebí wọn náà ló máa ń ṣe i love my boyfriend i love my baby i love my kinní kan torí tọrùn kí ló change lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó fi di pé òun sọ ogun kan tó ń sọ lẹ́nu <laughs> ìwọ tó jẹ́ wípé òun expect pé tí bá dé ó yẹ kó sì dorí kodò kó máa pray kó máa gbàwẹ̀ kó máa lè free yẹ oh. ló wá sọ gbogbo nǹkan tó ń sọ lẹ́nu kí ló dé mo rò pé love ẹ̀ gan ni. Oh, ìkànnìkò tó constant jù lórí ayé títí o tiẹ̀ pé rárá tó o love bó yẹn rárá dá mi. àbí mo ti love ẹ̀ ni bábíọ́lá ṣe ń kú báyìí love kú tẹ̀lé mi. ó burú léèyàn o. ọ̀rẹ́ mi bó ṣe ń lọ nìyẹn o dúró gbà tó ń ṣe ha ha ha sí tó tún yọ lọ́ọ́ ṣé tọrọ ẹ̀ bá mẹ́ẹ̀kẹ́ tí mo bá fẹ́ ṣé ò ní jẹ́ ń bẹ̀. bó ah, bá fún mi máa jẹ o bó wulẹ̀ jẹ́ pé nǹkan tó ṣe ò dá àmọ́ máa jẹ o. ọlọ́run á bá yín tó o. Eh, eh, tó bá délẹ̀ tó bá délẹ̀ tán ìwọ náà máa jẹ inú ọ̀rẹ́ mi. àkókò jẹ náà mọ bí mi ń tẹ ìwọ pé kò dà bọ̀ máa ṣàdé inú ẹ̀ tó bá fún mi. o ti wá kọ̀ ọ́ gidi gan. àwọn ayé mi ni mo ṣe o kí ló wà lẹ́gbẹ̀ẹ́ ṣé wà jẹ ṣé wà jẹ ó ti kọ́ ọmọ kí òbí lè gbọ́ tó sọ lẹ́yìn ọjọ́. so ní jẹ́wọ́. ìbọn kan tí ní ìbọn ẹni tí ń gba ọ̀gá ọlọ́pàá ẹ̀ka ló. him out. àwọn nǹkan tẹ̀yìn boys yìí máa ń ṣe yìí ó máa ń provoke èèyàn gan-an adẹ̀mọ́rú yín o sórí ìyàwó tó yà ló jẹ́wọ́ o tí a bá tó yà wàá máa ka búrúburú ni ah, ah. sórí mo mọ̀ nǹkan tí mò ń ṣe o mi ò fẹ́ kó jìyà láì mọ̀ ni o ṣọ́ra àwọn tó jẹ́ corporate gangan gangan àwọn tó ṣe kinní gangan gangan tó wà ń di ẹ̀ gangan gangan ni mo ní kó jẹ́wọ́ fún mi kò point wọn báyìí kò point wọn out so that má lè help ẹ èmi fẹ́ free ẹni o you understand so that o ò ní jẹ́ ìyà oníyà tó bá dẹ̀ jẹ́wọ́ náà lo deal on cocaine ah. àti ìbọn sọ fún mi ó máa níbi mi ṣe lè ẹ ọbẹ èmi àti ẹnì kan làwọn bí ìnáwó sẹni bòde òṣàrè bí kò sẹni bòde ń bí. ọgbà ẹwọ lọ mọ. ẹni ọgbẹ ẹjọ ẹbí onígbòmọ bọtọ ẹbí ìmọbọ gbọ ẹjọ ìmọbọ gbọ ẹjọ ọgbà ọlọpàá mi mú mi mi lè fẹ olùkọ bẹ ẹyà ẹyẹ mi mọ olùkọ bẹ ẹyẹ ẹyà ọgbà bẹ ẹyà.

wọ́n ló tiẹ̀ ti tó bí ọjọ́ bíi márùn-ún kan tó ti ti nípa èmi kàn ní pé kí n lọ sílé kí n lọ dáná rẹ̀ ní pé tí wọ́n bá ń ṣàlàyé fún mi pé mi ò lè wọlé o ipa àwọn kan ti wá ti ilé ìpa kí ló dé kí ló ṣẹlẹ̀ n bá tún pé ọ́fíìsì same thing náà ni mọ́mí bọ́lá ti ṣe ọ́fíìsì náà pa anybody ò lè wọ bẹ̀rẹ̀. èyí abirù kí lè lè báyìí ẹ àmọ̀pọ̀rọ̀ ẹ lówe ó máa láró ẹ irú gbogbo ṣe ti bẹ̀bẹ̀ tí mo ti bá dìbò sọ̀rọ̀ tí mo bá ọkọ sọ̀rọ̀. ìwà kí ló lè tó lè tó tó lè báyìí sí ẹ kí la máa ṣe báyìí sí tó kí ló ń fogun wa ń tilé pàǹtí ọ́fíìsì pàǹtí ibiṣẹ́ bàbá yìí. ọkọ sùn mi ò tí àwọn ọkọ tó kù tá a lọ ṣe báyìí. ọmọ tó ṣẹlẹ̀ àmọ́ gbàdúrà ni kò sí nǹkan dúró àṣetì èmi kàn nígbàgbọ́ pé kò sí tábàbẹ Ọlọ́run fújì òní dáwà lọ àdúrà lọ ní ohun ọdọpá Kristẹni. orúkọ Jésù ní agbára ìjẹ Jésù àmín Olúwa Ọlọ́run alágbára àwa képe òní wákàtí nítorí ọmọ mi Ọlátòkun Olúwa gbogbo wàhálà àti ìdààmú tó dojú kọ ní wákàtí ó lè bá mi jó kúrò. Àmì Jésù. Olúwa má jẹ́ kí n fojú sunkún torí ọmọ mi. Olúwa má jẹ́ kí n dààmú nítorí Ọlátòkun ó sọ kankan nípa kíni kí ló fẹ́ kí n sọ sí. Tókùnbọ̀ wàá sọ̀rọ̀ yìí. Àmì ò mọ rílì mọ̀kọ́rọ̀ ah, Tókùnbọ̀ ló ń sọ. Jọdún tó bá jà lẹ́nìí tábà parí ẹ̀ tábà jà lẹ́nìí tábà parí ọjọ́ ọ̀la fẹ́ jà mí. Bóyá next year ajá mi. Wá bínú tán o tí a fẹ́ mọ̀ pé Tókùnbọ̀ ọ̀rẹ́ wa àbí nǹkan kan mọ́ sẹ́ẹ̀ màlá pé. Sọ̀rọ̀ progress mo ní pẹ̀lẹ́ ni wípé àkọ́kọ́ náà ó látẹnumọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa tó ń tẹnumọ́ yẹn ó ń ru mí nínú gan ọ̀rẹ́ yín mélòó àwọn fagídí wọ̀rẹ́ ni kárẹ́ ni bá ni sáàdẹ̀ ni gbogbo nǹkan tí ẹ ti lọ nìyẹn kí ló tó wá ń pè lọ́rẹ́ wa tí yàrá ẹ bá jẹ́ ọ̀dẹ̀ lọ́ba ń bẹ̀ ṣé kí n lọ́ba ṣe táàmù ni tábàtà kí ló fẹ́ ká ṣe sí kakọ̀ lẹ́tà síjọba kan filẹ̀ àbí ká lọ́ba sáà ni tó bá rọrùn jùlọ bá nà ó ọ̀dẹ̀ ṣọ̀rẹ́ wa ọ̀dẹ̀ ṣọ̀ ọ̀dẹ̀ ṣọ̀ ọ̀dẹ̀ tẹ̀mú látàrọ̀ nǹkan mi wà o ti wá fẹ́ rí mi tòkùnbọ̀ látọ̀. wàhálà ló kó sí o wà tí mò ń bá ṣe òun fẹ́ rí mi tèmi láàsán ni fóun rè lọ́jọ́ kìnìún àná. òun ló ṣẹlẹ̀ nìyí tí mo bá ṣẹlẹ̀ ọ̀la kí ló fẹ́ kó ṣe. Ah, ah, ó ti ṣẹlẹ̀ sí mi ṣe lóde wọn ni kó múra èmi ti wà ń bẹ̀rẹ̀ ọ́ bí dùn bí mi náà òun wà lẹ́wọ̀n wọlé àmọ́ tó ń bọ̀ èmi gbọ́ra ẹ̀ ọ̀tọ̀ ni. ẹ já lórí ọ̀rọ̀ rẹ o tẹnu mọ́ o ti tẹ ọ̀rọ̀ yẹn ti ka o ti o ní o tí bá ní kí n máa sọ̀rọ̀ àtúmọ̀ fi ọkùnrin ọ̀lọ́bí. omi ò fi ọkùnrin ọ̀lọ́bí àmọ́ sóòótọ́ kan ẹ̀rọ. ṣáṣe padà wọlé. kí ló tó ń bèrè ògbámú tó mú wa rí. <laughs> ọmọ yóò fọ́ ni so ò fẹ́ rí mi ẹ̀ látàn rárá. Ah, ó sọ bẹ́ẹ̀ ọ̀bọ̀ tẹ eh, jẹ́ kó ní kálukú orin láìpẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ wọn náà jẹ́ orí níbo kan láì. ok mo ń bèrè bóyá kí n drop káàtì kágbétọ̀dọ̀ lọ. ẹ jágbétọ̀dọ̀ mi èsì ọ̀fẹ́ rárá jágbé mọ́tò tuntun lọ. mo lọ bí èsì afẹ́ àbí èsì ọ̀fẹ́ mú kí èkó jẹ́ ká lọ wọlé wá dáìbò. ní ní mi dáìbò. mesmo que uma vinha atrás de mundo. Né, eu do Bubapá. Vamos ter que né? mo ní gbé nǹkan kò mọ ẹkọ gbé kàn tí èsì gbé gbogbo ọkọ tó fẹ́ sùn náà atẹkọ tí mo ti wà nílé ni mo ti ń bọ̀ tí kò mọ rẹ. ọ̀rẹ́ mi kí nǹkan tí mo fẹ́ bá màmá yẹn sọ èmi àtọmọ tajọ ní bísíǹsì papọ̀ ti wà lẹ́wọ̀n àwọn fún àwọn ọkọ kò sí nǹkan kan lọ́wọ́ wọn tó kí mo fẹ́ mọ wá lọ́dọ̀ wọn. dami ó dáa o tí èsì gbé kó wọn ò mọ̀ nǹkan tó fẹ́ béèrè ò mọ̀ nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ sọ kit náà ṣùgbọ́n dàbí ó ṣànígbà kan tí gbogbo ẹ̀ ń dùn tó ń ṣe my mommy o my mommy o tí mommy náà ń ṣe my baby o. n cut kọ mo pa wọn dànù. ó pa fóònù ẹ finally. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi hmm. ìgbà tí mo bá pa tí mo pa wọn ò ní ríbi wọn ò ní ríbi pèsè mọ́. ilé yóò dà o ìwà tó ń wò yóò dà o. ọ̀rẹ́ mi mo lọ sùn. tó bá rẹ́ni sọ fún ẹ̀mí á sọ fún ẹ o lẹ́mìnlá nǹkan tó ń ṣe yóò dà o ó ga o kí ọkọ wà kó jẹ́ pé ọwọ́ epo ọwọ́ epo tó máa ń lá ló máa wá káàkiri ròmọdá mi ó ṣànípa kan tó ń dùn láàrin wa àti kíkún mọ́ ó wá délé nsìn ó fẹ́ bá yẹ sọ̀rọ̀ ó fẹ́ róhun kan sójú ìwọ ìwọ lọ́hùn jọ má jẹ́ kí n dá mi má yẹ kó wọnú ẹbí mi kó má wọnú fámìlì mi kí brọ́dà mi kankan má rìn kí ọ̀nkù mi kankan má rìn kí ẹbí mi kankan má rìn pàdé kẹ́bí mi kankan má rìn pàdé. ètò ẹ̀fẹ̀ gbogbo ẹ̀ ish. Dami. Kò sí gbogbo orí tí mi ti sábà yìí. Wọ́n ti sáré sókè sáré sókè. Máa mú gbogbo inú ìjà sí. Kò sùn mí. Nígbà mọ̀, èmi ní Thursday. Lọ́jọ́ Monday máa ní court. Ṣé mi lọ sẹ́wọ̀n báyìí? Yọ̀wọ̀ ah, mi eh ni mo kọ́kọ́ àmì. Ìwé iṣẹ́ wọn wọ́n mi kọ́kọ́ ṣe wọ́n. Àmì àmì. Ìrẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ látòrí ẹ̀. Ìran yín kan ò ṣe ìyá mi. Ṣẹ́rí ló máa jẹ́ kí àwọn yín ní rẹ́gísítà nínú ẹ̀wọ̀n. Èmi dẹ̀ máa make sure of that. Yes. Ṣẹ́rí bọ́ọ̀yì ó so stubborn kò dẹ̀ ń listen kò ready láti help ara rẹ̀ mo dẹ̀ máa make sure pé nílé ayé yìí máa fọ straight ẹ tó fi máa dé ìwọ. mọ̀mí ẹ̀rọ sún mi o ṣe rí tọ́ka ìbá ti wọlé báyìí gbogbo ẹ̀ máa ń dàrú mi wọ́n máa ń nà mí kọ́ ó dislike me, mi ìdẹ̀ mọ́ kọ́kọ́ ọkọ̀ gbogbo ọkọ̀ tó fi yẹ kí wọ́n ṣe kọ́ mi. kí ni wọ́n ṣe? ó láìka rẹ̀ ni ah. ọmọ yóò láìka rẹ̀ kò láìkì ló wà yìí and nǹkan tèmi stand for nìyẹn o gbúdọ̀ like ìlú yìí torí èmi ń ṣe everything it takes láti jẹ́ kí ìlú yìí better ni sẹ́nọ́mọ ah. yìí yìí tí ìjọba bá fẹ́ pardon ẹ̀ ọ̀tọ́ fẹ́ free ẹ̀ èmi á make sure pé mo stand against ìjọba gan ah. láti make sure pọ́mọ yìí dí ẹ̀wọ̀n. kò ṣe gbọ́tẹ́ ló ṣe kò ṣe ọmọ mi ni mo tó lè ṣe. madam ṣe máa jẹ́ kí èmi ṣiṣẹ́ mi ṣe ṣọ́ọ̀bù ẹ̀ mọ́ mọ́ yín ẹ̀ mọ́ dáadáa ẹ mọ nǹkan tó lè ṣe ẹrù tí yín kan ti ń bà ah, ah, this boy is a criminal hmm. for every reason nílé ayé yìí bọ́ yìí gbọ́dọ̀ dé ẹ̀wọ̀n tí ó bá ti lè jẹ́wọ́. Ah, kò lè jẹ́wọ́ tí ò ṣe é jọ tó ló ń bá a lè. kò sọ̀rọ̀ lẹ́yìn. Eh. gbogbo ẹ̀sùn táwọn ọlọ́pàá ti kàn mi ò mọ kankan pa ẹ̀ mi ò mi ì jalè in fact bí cocaine ṣe rí bíi bíi bíi rírì mọ́mì ẹ wò ṣé tí gbogbo èèyàn bá gbà mí gbọ́ ṣé ẹ lè gbà mí gbọ́ ni. kí ló dé tó tún sọ̀rọ̀ báyìí kí ló dé tó tún padà sẹ́yìn ṣé bẹ́ẹ̀ mi ni mo bí ẹ ẹ kò sí nǹkan tó lè ṣe àti nǹkan tó lè ṣe tí mi mọ̀ àtìgbà tó dẹ̀ ti wà nígbà eré yẹn náà ni mo ń sá káàkiri mo ti lọ rí DPO mm-hmm. DPO ní kí n gẹ́ẹ̀tì lọ́ọ̀yà owó tí lọ́ọ̀yà gbé fún mi kà mí láyà agbára mi ò gbé ni mo ṣe ń sáré káàkiri ìsáré sókè ìsásódò mi náà ló mú mi bẹ̀rẹ̀ sí ní pé ẹ̀ẹ́dámilọ́lá ìyàwó ẹ̀ pé bóyá tóun lọ bá rí nǹkan kan fi kún èyí tó wà lẹ̀ àmọ́ kò gbé kọ́ mi o láti bí ìjẹta ni mo ti ń pè tí ó gbé kọ́ mi. Ah, ó sì wá sí ọ̀dọ̀ mi ní last week tí ah, kí lè fi gbà ṣe báyìí mọ́ Orúkọ mi. Ṣé kì í ṣe kì í fún yín àdírẹ́sì bóyá kẹ bá ń wá lọ? Mo dẹ̀ tún rò bóyá o lè sọ fún mi ẹ̀gbọ́n. Wo èyí tó wá wò ó jẹ́ bẹ̀ tí wọ́n bá ti fẹ́ mi ládírẹ́sì èmi á wá lọ. Ojúkòrò kì í ojúkòrò jẹ bí àtàwọn méjì bá fojú kọra wa ṣá ní tó bá ṣẹlẹ̀ máa mú. Ẹ̀jẹ̀ máa pè é ṣe gbọ́. Gbẹ̀lẹ̀ gbẹ̀lẹ̀ gbẹ̀lẹ̀ ṣó madam tí o bá rí bákan náà ẹ pè mí nọ́mbà mi wà lọ́wọ́ ni. madam tv no bad tv yóò bad rárá tẹ́ bá fi kún àwọn iṣẹ́ àyín àti dining table yìí mo mo sì lè consider yín lórí price yìí mo sì lè consider yín ẹ jọ̀ọ́ tẹ́ bá fi kún pẹ̀lú àwọn iṣẹ́ àyín àtàwọn dining table yìí Ah, ó ṣì lè mo ṣì lè gba price aṣọ yẹn. máa pè é. six thirty ní nọ́mbà mi lọ ẹ try láti. máa pè é dídí ọ̀sán. property tó ìyá tó kún bọ gbogbo property ẹ̀ máa ló fẹ́ ta. Do I have a choice? Èmi ò ní choice kankan. Bóyá bóyá expect like eight hundred thousand lọ́wọ́ mi and gbogbo owó tó wà lọ́wọ́ mi kò sí gbogbo mọ́. So àti máa fi ṣe àwọn gómìnà tí mo níjọ ayẹyẹ so tó bá jẹ̀jẹ̀ pé bóyá kí n ta ọgbọ̀n nǹkan tí bá nílẹ̀ láti fi tú owó ìjọ why not tó wọn bá ṣe àti máa jáde kúrò nínú ibi tó ó ga ọ. nothing matters to me anymore but my child. Ah, ọlọ́run á ṣàánú wa o ànírògùn ẹjọ́ o ọlọ́run á kó yẹ. ó dà bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹ ti san owó lọ́yà jíjẹ owó náà jẹ́ kan nínú àwọn lọ́yà tó jẹ́ pé ní àárín ìlú àmọ́ kó competent and ká wò pé wọ́n máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe. a kàn máa fàdúrà ràn lọ́wọ́ náà ni kọ́ lóun gbà fún kó ṣeé ṣe. àwọn jésù ọlọ́run jẹ́ kó lè àmọ́ bá ṣe béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ yín tó bá ṣe bá sọ̀rọ̀ tó ó ní kan náà báyìí nílò fi sẹ́nu ohun ọmọ kọ̀ọ̀kan pa ẹ̀ ohun ọmọ kọ̀ọ̀kan pa ẹ̀ àmọ́ ṣá o nígbà táwa náà ṣiṣẹ́ tiwa bó ṣe ká ṣiṣẹ́ a rí i pé kò lẹ́bọ lẹ́rù ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó ti kúrò lọ́wọ́ wa ó ti bọ́ sí ẹ̀kọ́tọ̀ ó ti bọ́ sọ́wọ́ àwọn ọ̀gá àwọn ọ̀gá gan tó wá ní interest inú ẹ̀ ìdí nìyẹn àfi kó fèsì lọ ṣòye yìí ṣe ṣùgbọ́n ká máa fàdúrà ràn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ takuntakun tí lọ́yà jíde bá máa ṣe àti àdúrà gbígbà ọ̀nà àjẹ́ kí ó lè bọ́ nínú gbogbo wàhálà tó kó ara ẹ̀ sí. ọlọ́wọ́ jẹ́ kí gbogbo àdúrà yìí gbà ọmọ mi á lè kúrò ní ọmọ lásìkò àmì àmì mo bá yín ṣàmì sí ẹ pẹ̀lẹ́ ìyá rere ẹ kú iṣẹ́ ẹ̀dẹ̀ tó máa ń bọ́mọ yín náà sọ̀rọ̀ à ń di orí à ń ṣe gbogbo ẹ̀ sára tàtú ìlú ò bá bẹ́ẹ̀ yẹ mọ́ ọ àwa ọlọ́pàá gan báwo la ṣe fẹ́ mọ̀ ọ̀daràn yàtọ̀ nígbà tí ọmọ bá di orí tó fa tàtú sára tàwa dáàrí ìlú ẹ mọ̀ ẹ máa ẹ bá sọ̀rọ̀ gidi ọmọlúwàbí dẹ̀ ni ẹ̀yin náà ìyá rere ni yín. ìyá tó kú lọ adúpẹ́ fọlọ́run pé kò jù báyìí lọ. ìwọ ni mo máa bá sọ̀rọ̀ kó bá mi bá Tòkunbọ̀ sọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ká gbà pa mọ́ Ọlọ́run gbogbo nǹkan tó dẹ̀ ti lọ Ọlọ́run á bá mi dá padà fún bá mi bá sọ̀rọ̀ kó má rò rárá o Ọlọ́run á bá wa dá gbà padà o àjèrè wọn o má ronú rárá ọ̀rẹ́ mi. ó ṣe ọ́ nǹkan dúró tì mí ogún gbàgbọ́ gbogbo oore tó ń ṣe fún mi ọlọ́run á bá mi sọ ẹ́ lẹ́sọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni bàbá mi máa ní ìkọ́lé má dẹ̀ gbà ọ̀rẹ́ mi gbà mú fún ẹni gbà mú mọ nǹkan tó ń rọ ọ̀rẹ́ mi gbà gbà because ìwọ ló máa ń ṣe fún mi tẹ́lẹ̀ bẹ́ni tí mò ń ṣe fún tẹ́lẹ̀ tó tún wá ń ṣe fún mi má rọ ọ̀rẹ́ mi gbà gbà ọ̀rẹ́ mi. Sure. Sure, well, would you go? o ọ̀rẹ́ mi jẹ́ kí n wá máa lọ má rò ó máa tún padà wá wò ó ó dàbọ̀. Tókunbọ̀ kọ́ máa. Ó Ọlátòkunbọ̀. Yes, ma'am. Ọlálejò. Yes, ma'am. Ah, baby, báwo ni everything? Mo gbọ́ kò ti bẹ́ẹ̀ ni mo wá ní kí wọ́n wo ẹ̀. Ṣé wọn òkè ṣé wọn fìyà jẹ wọn ṣé anything láì dà fún un? Ṣé o fẹ́ kọ́ lọ́run bá fìyà jẹ ni? Báwo a ṣe máa sọ fún mi pé mọ́mì ṣé ẹ rí àtọ́jọ́ tí mo ti mọ búùkì yìí? anytime tó bá wá tí n bá fojú kan báyìí bí nǹkan aburú bíi bá tí ló máa máa ṣẹlẹ̀ sí mi she is a bad luck to me. Um, Tokunbo, I won't appreciate you talking like this. No, I won't. Ah, kí ló tó ń ṣe báyìí náà? O ò sí ilé láti jọjọ́ yìí, ọmọ ẹ ló ń ṣe wàhálà. Gbogbo bí ọmọ ṣe gbọ́dọ̀ máa ṣe Oh no, ma inche ilé ẹ̀, ọlọ́mọ yìí ń ṣe sí mi. Bó ṣe yẹ kí ìyàwó máa ṣe lọ́dẹ̀dẹ̀ ọkọ, gbogbo ẹ̀ ló ń ṣe sí mi nígbà tó sì lé. Ó dẹ̀ dé ó dẹ̀bẹ̀ sí pariwo mọ́mọ́ lọ́mọ. Ọ̀rọ̀ ẹ bí ẹ tó wà lẹ́wọ̀n tó mẹ́ tó ń gba bẹ́ẹ̀lì òun lọ́rọ̀ jo. Ẹ gbà Búkì, jọ wa àti lọ́ọ́ fi máa ṣe náà wọ́n máa tó mi wọ́n máa ta ó lé pẹ̀lú ìwé ìyàwó mi. wọ́n máa lọ wọ́n máa lọ sẹ́yìn. fẹ́sẹ̀ ọ̀nà máa di ẹni wọ́n máa lọ. wọ́n máa lọ wọ́n máa ṣàlàyé fún un wọ́n máa lọ máa lọ. ṣé ọ̀pọ̀ bẹ̀rẹ̀ ló ń lọ. kí ni pọ́blẹ́mù ẹ̀. ṣe lọ́dọ̀ ọ̀dọ́ báyìí gan náà. mo ẹ wo ẹjẹ sọ ọkọ fún mi èmi mú fẹ́ ọmọ yẹn mo mọ̀ ọkọ tójú mi rí ọjọ́ bá rí bá ẹ. ní kò bá wà jà lójú mi tí mo fẹ́ sọ tó lè bọ̀ lè fi ọwọ́ kíra sọ mi. ṣé yẹ ti lọ ní búkì. ọmọ kí ló ti sọ fún mi ọ̀ṣì báyìí ló ti dàgbà báyìí náà.

ah pé mi kò yẹ kó jẹ́wọ́ náà ó dẹ̀ disappoint mi ah ṣó fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi ni. babe take it easy now ah, ah ó yẹ kó mọ̀ mí now ẹ sori tó bá bí ó tó bẹ̀ fojú bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ̀bẹ̀ yìí pọ̀ ah ṣé ló múra bàbà tó ń bẹ̀ mí tó ń bẹ̀ mí kódà gan ẹ̀bẹ̀ tán lé ẹlẹ́bẹ̀ tó lè bó ṣe ní kó yọjú sí wọn kó tiẹ̀ gbọ́ tẹnu wọn gbọ́n kó tó bẹ̀ sùn ẹ. kò sí wàhálà kí la rí gbọ́ máa fẹ́ pẹ̀lú gbogbo ọtí tó ṣe kẹtù jọ. mo ṣe mí. mo ṣe ẹ dáná. ooo ṣe ẹ jẹ́ ká máa ní ẹ jẹ́ ká máa ní àgbọ́yé ó ṣe mí ayé ẹ ló bàjẹ́ mi ò dẹ̀ lè kọ́ pẹ̀lú ẹ̀ mọ́ ni mo ṣe fi sílẹ̀ ó ṣe mí náà àbí báwo ni tí wo ló fẹ́ bá mi gbọ́ wípé bí mo ṣe gbajúmọ̀ tó tẹ̀wọ̀n dé ni mò fẹ́. Ah, ah, kò tẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn mi ò lọ sẹ́wọ̀n. ibo ló wà lọ́jà. bá mi lọ mi lọ wọ́n kọ́ parọ́ mọ́ mi nù. mi ì lọ sẹ́wọ̀n. wọ́n ló wí kéésì. ẹ kí ló wá ṣẹlẹ̀. lọ́la kò sí mi lọ tẹ̀kẹ́ mi sí òun náà tọrọ nǹkan tó ń ṣe bó ṣe ń gbé kó ìtàn àbẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ owó sọ. ẹ jọ Mr. Obufe ta ló gbẹnu yín sọ̀rọ̀ tó rẹ̀ ṣorí pàjẹ́ bí ìfúrọ̀ bọ́ǹsì yìí ẹ sọ pé kí n má bínú kí nìkan tẹ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ gangan gangan tẹ́ ẹ fi wá ń bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ yà ẹ́ pẹ̀lú ojú yín tó jì wọ́n níbi ìkòtò ayé yìí kí ló dé kí ló ṣẹlẹ̀. dami dami. ṣé wàá ó kè ṣé mo ní ṣé mo ṣe sún sẹ́yìn bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́ yín ṣe ń yòrò tó mo fẹ́ dà. Hmm, dami. àbúfẹ́ fọ̀rọ̀ bá yẹ láyé láyé ẹ ibi tó bá ti sọ̀rọ̀ mi tó bá dá sí ṣọ̀kọ̀ ló máa pa ọ̀rẹ́ bàbá. dami dami dami ní sọ̀rọ̀. ẹ̀kọ́ ṣí bẹ́ẹ̀ kẹ́kẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ṣí bẹ́ẹ̀ kẹ́kẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ṣí bẹ́ẹ̀ kẹ́kẹ́ lọ́wọ́ bínú kí ló ṣẹlẹ̀ ìdílé orí bínú kí ló wọ̀ wọ̀ bínú náà. I'm serious take it serious. mo mú ọ̀rẹ́ mi náà wọ sí ẹ̀yà rẹ̀. ẹ̀yìn tó ń bí o. ẹ ẹ wàá kọ́ ọ́ ẹ̀yìn ẹ̀yìn nítorí ọ̀rẹ́ yín tó wà ní yàrá àgbàlejò ó mọ̀ fẹ́ kó gbóhùn bá a fẹ́ sọ ni ṣẹ́gbọ́ ṣe rí níwọ̀nba àgbà tí Tòkunbọ̀ àtẹ̀yìn fúnra yín tẹ́ ẹ ti dáṣẹ̀ wọlé mi aláàjì ọlọ́ngbè ní àdúrà gbẹ̀yìn nǹkan kan ò ní sọ wọn lọ bíláhì làṣìlá wa yóò gbádùn bẹ́ẹ̀ mo sọ fún yín àmọ́ ẹ ṣe nǹkan kan fún mi ẹ lọ ní nísìn ẹ rè mú un tẹ́ ẹ bá mọ̀ pé ẹ nílò àti tí Tòkunbọ̀ náà nílò ẹ rè kó wa torí wípé yóò sùn àyìn mọ́jú ni o lémi ẹ̀yìn àtòun a ní sí ara tá a ṣe mọ́jú bẹ́ẹ̀ ni. so ẹ sọ pé kí n lọ lé ṣe kí lọ kọ́ àwọn nǹkan wá torí bí ló máa sùn. ẹ ẹ ẹ kó wá torí èèyàn yín lẹ sùn. a máa ṣe fídíò fídíò. ẹ lọ ẹ̀yin ṣe mọ àdúrà tí ẹ̀yin ẹ̀yin onígbàgbọ́ tẹ́ mọ ń ṣe ní ṣọ́ọ̀ṣì tí ẹ ṣe láṣemọjú ẹ náà làwa náà ó ṣe hàn yín. fídíò làwọn. ẹ lọ́dọ̀ tí ìsìtì ara ni lọ́dọ̀ tiwa kò sí ìtọ́lọ́wọ̀n ọ̀gbọ́n bẹ́ẹ̀ ẹ má bẹ̀rù mi ì ṣe nǹkan ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà fún mi. àfà ẹsẹ̀ yìí ń dùn mí bọ̀. ẹ̀rọ ìdájẹ́wọ́ kí gbogbo ẹ̀ ṣe rí kí èyí dárí jìn kẹsẹ̀ mi ló yá. Ah, ah, ah, làfákẹ́ house girl wa mo ní àsopọ̀ pẹ̀lú ẹ̀ èmi tí kúrẹ́ ti rọ̀ gbà ti bẹ̀rẹ̀. ìtúnṣe ẹ̀ lè gbọ́ àfà ọmọ tó bá mi ṣiṣẹ́ lọ́fíìsì mo fẹ́ bá láṣepọ̀ kò gbà ṣùgbọ́n mo wá fi ọwọ́ agbára lé lọ bẹ́ẹ̀ ni mo ní ọ́fíìsì ìgbà tí wọ́n fi ti lọ bẹ́ẹ̀ ilé ìdúró mi gan afọ ìṣáájú mi ẹ jọ. a máa ti dààmú ẹni tí mo ti rí lórí ọ̀rọ̀ ọmọ yóò máa ṣe kékeré. bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà bọ ọmọ ìbí ṣe ọmọ yìí nílànà olúwa tó àfa ẹ níbi lè obìnrin tí mo ti lọ bẹ̀ lórí ọ̀hún. wọ́n lé twenty bẹ́ẹ̀ mo sọ láì ṣe pé ẹ̀yin ó wá gbé aṣọ sínú kọ́bọ́ọ̀dù tí ń kàn yọ bí aláṣọ tuntun tí ń ròde. Ah. Ah. Ah. mo mà bẹ́ẹ̀ má gbọ́ wele rí nílẹ̀ sí báwí nílẹ̀ ìlú pẹ̀lú ti ń bẹ lára rẹ̀ ẹ̀yẹ girlfriend bí ogún alukurani fúnra lára ẹni látàkàrà fún ṣìnà ẹ sá fún ṣìnà bó bá jẹ́ obìnrin ẹyọ kan lágbára yín ká òun ni ẹ mọ̀ ṣe ẹ kí ló wá dé tó wọ́n mú wọn káàkiri bí ìgbà tí ẹyẹ o ká sọ sínú kọ́bọ̀dù ẹ ayé kòkòkò kò dáa ẹ gbogbo ọ̀pẹ̀ kọ́ ló nígbà gùn èèyàn máa ta ayé díẹ̀ díẹ̀ ni ọ̀dà níbi tó dé ẹ̀yìn mo sọ fún yín ẹran lèmi fọwọ́ gbá kì í ṣe egun yóò gbádùn wà láàyè kódà wọn ò ní gbé ẹsẹ̀ rẹ̀ yìí yóò fẹ̀rẹ̀ àmọ́ ẹ mọ̀ pé ìsì ara alákọ̀ọ́kọ́ tá a ṣe ń hmm. ló já rójútu ọ̀rọ̀ pé ọ̀sẹ̀ obìnrin ńlá ìwà mọ̀ pé ọ̀sẹ̀ igba obìnrin tó pọ̀ ló fo obìnrin tó lé tẹ̀yìn délé ogún délé ọgbọ̀n káàkiri wọn èmi ọmọ bóyá tó tó bá wọn rìn ẹsẹ rí ẹ̀yìn níbi tí ọ̀rọ̀ dé yìí ó da àfúrámì ti ń bu wọn mọ̀. a ṣe é sí ara lóru èyí mọ́jú jẹ́rí yàrá tàbá ṣe ibi láhìláṣíláhùwà ọlọ́run ọ̀lànà kò wá báyìí ìdìnnà sẹlẹ̀tà ni mustakim tọ́lọ́run wí yọ ọ̀lànà rẹ̀ kò wá ní ẹ má wàá ṣe bá bẹ́ẹ̀ ti ṣe rè ẹ ní sùn ẹ wá ké lóde ẹ wò yá ọmọ ẹ ọ̀hún fọwọ́ bomú torí pé ẹsẹ̀ rẹ̀ ń rùn ẹ dákun èmi tí mo fi sí àyín nínú yàrá àgbàlejò mi nínú ọlá ńlá mi bí kí ni kémi ò ṣe jèrè mọ́ mọ́ bí tí mo lè ti rú ẹ̀ sí fa àmọ́ kò dáa ẹ̀gí la mú wáyé kí la mú lọ kò sí nǹkan kan. àmójú ní rojú sàn rẹ́yìn ẹ̀yẹ̀yẹ̀ ẹ̀ wà á sí kánì ẹ̀ mú fẹ́sùn ìdílé ọkọ̀ kan ẹ̀ mú wá sí lá ilà ilà ńlá. lá ilà ilà ńlá kọ́ gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ bá tó gbé péré fíán ó ti kú lẹ́gbẹ̀ẹ́ ẹ wọn ọba ya yóò yí díẹ̀ sáà gbàgbà fún láì yóò máa tọrọ dárí jẹsẹ bísímìlà. láàdìlà ìlànà láàdìlà ìlànà láàdìlà ìlànà láàdìlà ìlànà láàdìlà ìlànà láàdìlà ìlànà láàdìlà ìlànà láàdìlà ìlànà láàdìlà ìlànà. jésù yóò àbá yé yé àbá àbá. dàbílà dàbílà ìgbà wọnú yàrá ẹ sílẹ̀ fún ilẹ̀ tí wọ́n gba bẹ̀ wọlé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kí ni nǹkan ọ̀fẹ́ gangan nípa ọ̀gá mẹ́mọ́ kí ló ṣẹlẹ̀. ẹ wò àfà mi ò bá tiẹ̀ wá síbí báyìí mi ò dẹ̀ bá ẹ lẹ́jọ́ ẹran mi tí mo fẹ́ pa jẹjẹjẹ ìjẹjẹ mi. láti màálù. tó o fẹ́ tú sílẹ̀ mo rọra wá mú jẹ́jẹ́. àní sàtánì kọ́nà máa yà wáyé sùn ẹ kọ́nà máa yà wáyé sùn ẹran tẹ́ ẹ fẹ́ yẹ ẹ dákun ṣé ẹ̀yin abatí ò lẹ́wà ni tẹ́ mọ̀ pa èèyàn tẹ́ mọ̀ ọkùn tẹ́ máa jẹ èdè ẹ má sọ èdè tí ọ̀dà lẹ́nu èdè àgọ̀ nípa. ṣé bí ìjà yìí ni ṣe bí ìyá òṣì yìí ni ah, ìyá tó bímọ òṣì tẹ́ ẹ̀ kọ́ tẹ́ ní ọ̀nà tó yẹ kẹ́ ẹ̀ tọ́ ẹ̀yìn gbọ́gbà ẹ̀. Thank you. 这个哦，我都没打过，下一个。这个不知道。嗯，kí ló ṣe? Bàbá ẹ mo ṣe pando ìyá mi ti fúrúùsì. Ṣé kìí ṣe ọmọ tí ìyá ẹ̀ ní skọ́skọ́ lórí tó ń gbé lọ́dọ̀ àbúrò ìyá ẹ̀ lọ́mọ tó jáde? Bẹ́ẹ̀ ni ọ̀gá báwo lẹ ṣe mọ̀ sá. àdúgbò tí mo ń gbé ló tún ń béèrè lọ dáná fún mi dọ̀rẹ́ kó mo gbé kí n wà mí. Yes, come in. Hi, boss. Uh, 那些家庭生，些屋里人数都蛮多的。嗯，有。谢谢。稍后 a ní sùúrù díẹ̀ ni wọ́n máa tó dé máa wọ̀ ṣùgbọ́n. well um, ṣebí oúnjẹ ló wá gbà lọ làbákẹ́ um, máa bọ̀ díẹ̀. sáà wọ ṣùgbọ́n àtọ́jú rẹ̀. shit by your blood. Ah! Mo payọ̀! Kí kí ló sùn mí kọ ọgbọ ilé báyìí? Ah!

tó padà ní pàjáwìrì àsìkò tó yẹ kó padà ò tí ì tó. lóòótọ́ ó dáa kó tó di pé o máa rojọ́ mo fẹ́ kó padà sípò tó wà kó tó kúrò nù ẹgbẹ́. olórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọ̀dájú ọmọ ni mí mo fẹ́ fi ikú mi kọ́ àbúrò ìyá mi lọ́rùn ni ìtorí ẹ̀ ni mo ṣe yàyà mi wèrè kí n lè fi ara balẹ̀ fìyà jẹ àbúrò ìyá mi ṣùgbọ́n olórí burúkú ọkùnrin kan aláyé bàjẹ́ ọkùnrin kan òun ló dí mi lọ́wọ́ tí ò jẹ́ kí n ríṣẹ́ mi ṣe ìṣe ló fi tipátipá bá mi wà tẹ̀mí fi bọ́ lára mi. ha lóòótọ́ ẹ wo lórí kò tán síbẹ̀ o lẹ́yìn tó pa mí tán ìṣe ló lọ sọ mí dànù sínú igbó mi ò wá fẹ́ kó lọ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ ní ẹ̀kọ́ mo fẹ́ fi ìyà jẹ mo fẹ́ gba ẹ̀san padà nítorí pé kò jẹ́ kíyà mi jèrè mi mi ò fẹ́ kíyà tiẹ̀ náà jèrè ẹ̀ mo dẹ̀ tún fẹ́ kọ́ ní ẹ̀kọ́ wípé kò ń ṣe gbogbo ọmọ kékeré tíyàn bá rí òun lè yàn jẹ olórí ẹ fẹ́ kẹ́ gbárùkù tì mí. àṣẹ ti bù. jàǹdà jàǹdà yìí la ayíla ilà ìjà ìgbàgbọ́ ojú ọ̀ṣun ìlà ìṣẹ̀lẹ̀ dára lè sọ. ó tún èèyàn lọ. <coughs> tó tó bẹ́ẹ̀ ah, tó tún jù bẹ́ẹ̀ lọ ni. Ah! kókúmọ̀. Ah. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń rí ìdùnnú nínú ká bà ọmọ kékeré láyé jẹ́ nítorí pé wọ́n rí wọn lọ́mọ kékeré wọ́n rí wọn ní nǹkan téèyàn lè rẹ́ jẹ láì mọrú ọmọ tí ọmọ mi jẹ́ nígbà tí mo padà wá ojú kòkòrò tó wà lára Tòkunbọ̀ pẹ̀lú ìranù tó ń ṣe káàkiri ó jẹ́ kó kọnu ìfẹ́ sí mi èmi náà gẹ́gẹ́ bí nǹkan tí mo padà wá láti wá ṣe mo kó sí lọ́pọlọ ẹ mọ wá wò pẹ̀lú bí tòkùnbọ̀ ṣe sọ yìí pé òun nífẹ̀ẹ́ mi tó síbẹ̀síbẹ̀ náà ó sì máa ń ṣe ìranù gbogbo pálapàla gbogbo ìranù gbogbo nǹkan ìdọ̀tí tó máa ń ṣe pátápátá pátá tí mi ò bá síbẹ̀ gbogbo ẹ̀ ni mo máa ń gbọ́ nínú ìwé etí mi látàrí èyí mo wá pinnu lọ́kàn mi láti bà tí ìjẹ lódìndín mo pinnu láti máa pa díẹ̀díẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá nínú mọ́tò ẹ̀ ìbọn àti cocaine kò ṣẹ̀yìn ẹni tí mo dúró. bẹ́ẹ̀ni èmi ni mo kó gbogbo ẹ̀ sínú ẹ̀ láti lè ba ayé ẹ̀ jẹ́ láti lè jẹ́ kí gbogbo ìgbésí ayé ẹ̀kọ́ ọ̀run pátápátá ṣebí nígbà tí gbogbo nǹkan tó ní gbogbo nǹkan tó ti fi ọwọ́ àárọ̀ ẹ̀ tó ti fi kójọ tí gbogbo ẹ̀ bá ń bàjẹ́ pátápátá tí ò ní owó kankan mọ́ ẹjọ báwo ló ṣe fẹ́ lẹ́nu àti kọrun sí obìnrin. o kò kò tó bẹ́ẹ̀ ní lówó lọ́wọ́ ní kẹnu obìnrin. ìyẹn ni mo ṣe wò pé kí n máa pa díẹ̀ díẹ̀ láì mọ̀ wípé àṣetòkùnbọ̀ tó ti ṣẹ̀ ó ti ṣẹ̀ ó tún ti fi kinní tó fi ń kàn káàkiri ó ti fi kàn dọ́dọ̀ lórí. ká ní ẹ o ah, ah, ẹranko lásánlàsán ni ẹ ah, o oh, so lẹ́yìn ìgbà tó yí o ṣẹ́yún fún mi tán tó kó bá wù mí tí mo ní complications tí mi ò lè bímọ mọ́ the next thing tó kàn ni pé o fẹ́ fẹ́ ọ̀rẹ́ mi dá mi o fẹ́ fẹ́ dá mi lọ́lá sílẹ̀ ah o mà bẹ̀rù ọlọ́run o láyé láyé ẹ má pè mí bébì mọ́ dárí bébí ọ̀fọ̀ dárí bébí lórí burúkú. sùúrù mo pè yìí mi ìmọ̀pọ̀ rẹ̀ ni díẹ̀ ọlọ́run mo pè mi ìmọ̀pọ̀ rẹ̀ ni tí wọ́n pọ̀ mọ̀pọ̀ rẹ̀ ni mi ní ṣe. will you shut your mouth? ọ ò sọ̀rọ̀ pé mi ò rí ẹ bó ṣe ń wò lọ́jọ́ torí yẹn mo rí bó ṣe wò lọ́jọ́ torí mo rí bó ṣe wò ojú ò kúrò lára ẹ̀ wá gbọ́ o kíní kan ni mo fẹ́ kó yí ẹ sórí kò sí ẹni tó ṣerú nǹkan tó ṣe ètò mu jẹ wàá regret nǹkan tó ṣe yìí wàá gé kàjẹgbẹ̀yìn ni ó sì mọ̀ kankan. èmi màá gé kàjẹgbẹ̀yìn ní èjì tí mo wà yìí màá jẹ màá jẹ àbúrò ẹ tó bá tún le jù bá tún jẹ ìyá ẹ mọ èmi màá kó ọwọ́ àbámọ̀ sẹ́nu no àpò ẹ̀yìn ni màá kó sí nonsense ẹ ṣe bẹ̀rẹ̀ ni sharp boy superstar Stop. Ah! ṣé wọ́n rán tòkunbọ̀ yìí sí ẹgbẹ́ wa ni òun yìí náà ló fi tipátipá já àbálẹ̀ mi tí ò jẹ́ kí n rí ilé ọkọ gbé òun ló ba àdéhùn tí mo ṣe nínú ẹgbẹ́ jẹ́ ó fẹ́ fi ṣe gbogbo èjò jíjẹ ni àmọ́ ó gbàgbé wípé kì í ṣe gbogbo ọ̀pẹ lónígbàǹgùn Tòkunbọ̀ yìí òun ló dá ẹ̀mí ìwọlé gbọdọ̀ Tòkunbọ̀ kan yìí ló bà ilé ọmọ mi jẹ́ tí mi ò lè dọlọ́mọ láyé hmm. Tòkunbọ̀ yìí náà ló jábàálẹ̀ ẹ̀. E. bẹ́ẹ̀ ṣé bí torí ó wà láyé ló ṣe bọ́nu wàhálà tí wọ́n kọ sí. <laughs> tẹ wá rí èyí tèmi máa ṣe fún òun ló máa wò títí títí títí títí tí tèmi máa fi bọ́ lára ẹ̀ gẹ́gẹ́ bí olórí mo mọ̀ mọ̀ fi yẹ ẹ̀ pamọ́ ni bó ṣe wà yẹn kò lè bọ́nú ẹ̀. láyé. ó yá. egbò àdáàjìná lọ́ba tó kún bọ̀ ọmọ àdùkẹ́ Aṣẹ́gun. Aṣẹ́gun. Ẹ gbà mí, ẹ gbà mí, ọmọ yóò máa dá mọ́ kékeré. Ṣẹ wá rí egbò tó wà lẹ́sẹ̀, olórí tiwa ló fi kú. Ìṣe nítorí bó ṣì wà láyé, ó wà láyé, ó wà lálàáfíà ara. Òun ló ṣe é yọ nínú nǹkan tó ń bọ́ síbòmí. Àwọn eléyìí, àbákù ni. Bó ṣe wà yìí ẹsẹ̀ yìí máa jẹrà gbogbo ẹ̀ máa máa kẹ̀ kẹ̀ kẹ̀ kẹ̀ nínú ìnira tó fi máa bá ẹ wo ẹ wo ẹ dákun gbọmọbìn àbárabìnrin lápè ní àbí àwa ilé tẹ bá ti mú bẹ náà ìkẹ mú ẹ̀yìn níbi pé ọ̀rọ̀ dédú ẹ ó ti ṣà òun náà sì ti gbà pé ti ṣà ọmọdé ò sì ní mẹ kó jẹ báyìí kó má ra lọ́wọ́ àtẹ̀yìn o àwọn ọmọ kò tẹ̀yìn wà nínú ẹgbẹ́ àmọ́ ẹ bá pẹ̀tù só lórí nù ẹni kó ṣàforíjì kó yááfi ilé ìfọlọ́run torí pé ó ti sátọ ọlọ́run wá ẹ̀jẹ̀ fọlọ́run ó gbà ó ti dàtún bí. ẹ dáhùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ gbọ́. ẹ wo àfa ṣe fẹ́ gbọ́ ẹ má jẹ́ kí n tọ̀ yín aṣọ òbọ ọmọyẹmí ọmọyẹ ti rìn bọ́ọ̀lá ó túmọ̀ sí pé ẹni ni kò ní dọ̀la ah. tí tòkùnmọ́ tó máa jẹ́lẹ̀. Ah ẹgbẹ́ gbogbo ẹbí náà làdá tán. ẹgbẹ́ bíi kí n ṣe ń dànù oje ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ gbogbo ọlọ́run àlàkà ẹ̀rọ ọba bẹ̀ kí ni ṣe lọ lónìí ni ó jẹ ọlọ́run pè bọ́bọ́bọ́ mọ̀mọ̀mọ̀ mọ̀ gbọ́dọ̀ dáadáa ti ń jáde lẹ́nu rẹ̀ ni nítorí pé à ń mu lọ́wọ́ tútù ni ẹ jẹ́ kí ti yán máa jẹ́ ti kí ti wọ́n máa jẹ́ tiwa ni o dákun wọn ò délé ẹ má délé mi fa sórí àlùkùránì yìí ń là wá gbójúlé. àgbá yóò sì máa jẹ́ wa ní gbogbo òpó àríwá láàyè kíkíkí tí láì yóò kú wọ́n dà kò lè kú ikú kò sì ní pa èèmọ̀ sọ́bẹ̀ ẹ̀ǹkẹ́ ẹ̀ǹkẹ́ tí ó kù ó dà ó ń ké ṣé bàbá sọ ní kùbí nùbí láàrin ara wa tẹ tó jẹ kọ́rọ̀ ọ̀hún jẹra wa ó ń ké ó lọ sọ bàbá fún yín ní ọgbà kúrò lọ yín wa á lọ. ta ló gún lófo tó sọ pé tọ̀dọ̀ ṣe. ọlọ́run ni ọlọ́run ni àtàná bí wa mọ́mọ́ sára láwa ni wọ́n sára àwọn ni. àwọn wo ló sọ yín pé kò máa jó lọ báwọn ń wẹ̀ ni. àkùrá ni. mo ọmọ mi. ọmọ mi bá. a ọtún mú kọ ya mi. lọ́dà kò kò eyín ni o jẹ́ mi o kò jẹ́ mi kò dẹ́rù bà ọlọ́run lè fún ọ lójú kò mú kọ mi kò mú kọ ya mi eyín ni o jẹ́ mi ohun tí mo fẹ́ ni kò ṣe kò kú ò kò jẹ́ kélé yòówó sàn. tí o bá ṣe ọ láìyá tí o bá ṣe ọ láìbí tí mo gùn mọ́ ẹ lára. kí ló bá ṣe. mo bá ní kó ṣáájú tó kó mọ lọ. àmọ́ mi ò bá tiẹ̀ wá ìyẹn dọjọ́ mi Tókunbọ̀ Tókunbọ̀ tó bá ní àǹfààní láti tún ayé wá lọ́jọ́ mi wàá máa ṣe rẹ̀. mo ní kí ẹgbẹ́ ẹ ẹ ẹ bọ̀bọ̀ bá dúró kí nǹkan tó ní kọ́ ní ẹjẹ́ sílẹ̀ àárín dandan ní jẹ́sọ́ ní ìlú àbájá ní sùúrù dára. ẹ jẹ jẹ jẹ jẹ sùúrù ṣe sùúrù kò dáhùn kò mímọ́. yéé. kí ni kí ló ṣe kí ló ṣe kò mí ní tọkọ owó jù. kí ni. kún ni. kí ló fẹ́ nítorí yóò àní ẹsẹ̀ tó ah, yá tó ń bọ̀. ọba ọba ọba ẹni kò ní kú ọba ẹni kò ní kú ìyá ló ń lẹ́bi ẹ. ọ̀dọ́ mi máa ti wá. Ah! Ah, ọlọ́run ló fẹ́ mi tó fún ọ jalailu jala jalailu jala jalailu jala jalailu. Kukunina. Kukunina. Ẹ wo ẹ wo ẹ wo.